bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ gbà ẹ̀ ń jẹ nínú iṣẹ́ tó lúwọ bá fi hàn níṣẹ́ ńlá dókítà àgbà tó wáyé ń jọ sí ànábì muhammadu ni àwọn àsọsílẹ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ jìnlẹ̀ ń tẹ̀lé mo fẹ́ sọ̀rọ̀ nípa èso dúdú kan black seed ní jẹ́ abatu sauda ni ẹ jẹ́ a sọ ń táwọn onímọ̀ jìnlẹ̀ sáyẹ́ǹsì kọ́kọ́ wí káwá tó padà sórí ń tànábì muhammadu ti sọ nípa ẹ̀ sẹ́yìn obìnrin kan tó kọ rẹ̀ jẹ́ Katie W. Warwick ó ṣàgbéyẹ̀wò nípa bátú sàúdà lọ́jọ́sí Rachel Ajmira náà tún sọ nípa rẹ̀ lọ́dún two thousand and twenty-three Warwick jẹ́ oyé wa wípé ń ṣiṣẹ́ forí fífọ́ ó ní bẹ́yìn bá ń dùnyàn àbí fúnpá ga oníranran àrùn ní tó ń jà fún kódà tó fi dórí kánsà wọ́n jẹ́ oyé wa wípé rorẹ́tà lè pè ní pimples òróró rẹ̀ lè mú kó lọ bójú ọgbẹ́ ò bá tún tètè jiná wọ́n ní bẹ́ẹ̀ bá fi sí yóò lọ ẹni tí wọn rẹ̀ ń já wọ́n tún jí oyé wa wípé ń ṣiṣẹ́ fẹ́lẹ́ náà àwọn tó ń gbógun ti inflammatory bẹ́nu ẹ̀ eléyìí tó lè gbógun ti diabetes heart disease àwọn ọkàn àtìtọ́ ṣúgà wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ó wúlò fún kánsà ẹni ara ẹ̀ bá tún wúwo jù wọ́n ní bó bá lè máa lò ó a tún ṣiṣẹ́ fún un àwọn obìnrin márùndínláàádọ́ta wọ́n fi ṣàgbéyẹ̀wò rẹ̀ eléyìí tára wọn wúwo ìwọ̀n mìlígíráàmù ẹgbẹ̀rún méjì náà mu lójoojúmọ́ fòdìdí ọ̀sẹ̀ mẹ́jọ ó mú kébi tí ń pa wọ́n sásáásá tí wọ́n fi ń jẹun tára fi wúwo dínkù gbogbo ara wọn tó sì wúwo náà pátápátá ló padà bọ̀ sípò. onímọ̀ ìjìnlẹ̀ kan tó kọ rẹ̀ ń jẹ́ Cathy Jones ó ṣèwádìí nípa black seed tí Nick Milazzo sì fìdí ẹ̀ múlẹ̀ lọ́dún two thousand and twenty four nínú oṣù kẹta ọjọ́ kẹẹ̀ẹ́dógún àtolùwádìí àtolùfìwádìí múlẹ̀ wọ́n láwọn èèyàn tí wọ́n bá lárùn tọ́ ṣúgà kí wọ́n máa mu gíráàmù kan sí mẹ́ta lójoojúmọ́ o ẹjẹ́ á tún sọ̀rọ̀ nípa ntólùṣèwádìí aa onífàdéwì àti ap jewel ta ajadi sk rahman pẹ̀lú oo ògúnrìn gbogbo àwọn tá à ń dákọ̀ wọ̀nyí kọ́ ni mùsùlùmí wọ́n gbábọ̀ wádìí wọn jáde wọ́n ní black seed ń ṣiṣẹ́ fẹ́ hiv ìwé journal of herbal medicine ẹ volume three issue three ní page ninety nine sí one hundred and three ọ̀kàndínlọ́gọ́rùn-ún títí dé mẹ́tàlélọ́gọ́rùn-ún effectiveness of a herbal remedy in six HIV patients in Nigeria orílẹ̀-èdè Nigeria, ni wọ́n ti ṣàyẹ̀wò ẹ̀ wọ́n láwọn tí ń lárùn HIV mẹ́fà lórílẹ̀-èdè Nigeria tá a wà yìí ni wọ́n fi wọ́n ṣàyẹ̀wò àgbéjáde ọ̀hún odidi oṣù mẹ́rin ni wọ́n fi lábátù sàúdà fún wọn láàrin ogúnjọ́ péré ló fi di wípé ní tí máa ń sàwọn hiv ò ṣe wọ́n mọ́ o symptoms àpẹẹrẹ tí ń rí ó padà di kókó rá ni wọ́n bá wà lálàáfíà ẹ jẹ́ ń ká díẹ̀ nílẹ̀ nípa gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ olúṣèyí mákindé lákòókò coronavirus lórílẹ̀‐èdè yìí gómìnà wà lára àwọn èèyàn tí ń kọ́kọ́ kéde wípé lágùn ọ̀hún la kò pẹ́ wọ́n bá ní gómìnà bọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n bí bàbá wọn ní kíní á lò gómìnà Ṣèyí Mákindé ò kì í ṣe mùsùlùmí àmọ́ síbẹ̀ ó jẹ́ wa ó ní black seed abatu sauda lòun lò ọba mímọ́ ló dá abatu sauda àmọ́ mùsùlùmí lẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ nípa ẹ̀ bí n bá wá parọ́ ẹja mi àkọsílẹ̀ wo ló tún gbé jáde síwájú àkókò yìí náà bẹ́ẹ̀ bá láwọn ìran kan ti ń lò ó ti pẹ́ ẹ dákun níbo ni a sí tí wọ́n ti ní bá a ṣe ń lò nù tó bá rí bẹ́ẹ̀ yìí ti jẹ́ tànàbí muhammadu tún ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fáwọn sàábé bí wọ́n bá ti ń lò ó sẹ́yìn àdìsí sọ̀yìn bukhari ní ẹlọ́ọ̀kà àdìs five thousand six hundred and eighty-eight ó sì ń bẹ nínú sọ̀yìn muslim náà ládìs two thousand two hundred and fifteen ànábì kíkẹ́ àtọ́là máa ń bá ní fìlà abati sauda shifa umin kulli in illa sáàmì ó ní gbogbo àìsàn ló lè wòsàn pátápátá àfikún nìkan ẹ dákun sádìsì ọ̀hún ò wá fìdí múlẹ̀ báwọn yìí pẹ̀lú gbogbo ohun tá a ti kà sókè yìí coronavirus tó ń gbẹ̀mí àwọn èèyàn ààrẹ ń tó lábàtú sàúdà tó wòsàn hiv ìtàn ní ògbóògùn lọ́jọ́ sí àwọn èèyàn lábàtú sàúdà ara wọn tó yá àìsàn wo lẹ tún wáá fẹ́ẹ́ júwe tábàtú sàúdà ò lè mú lọ mo dúpẹ́ pé mùsùlùmí ni mí alihamudulilayi